الحمد لله نهى عن الاعتداء بعد الأمر بمقاتلة المقاتلين يقول الله تبارك وتعالى وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين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 يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إصف سارة هنا نجي يا باوي قولوا جاد فاوين زوجين أهل السنة إن يا وين زوجين لنا نبي مسلم sallallahu alayhi wa sallam àti ìlànà àwọn sọ̀hábà rẹ̀ ridwanullahi alayhim jami'an àti ìlànà àwọn tó tún tẹ̀lé wọn wọ́n gbá lánàá yìí mú nínú àdì ọgàn àti ọ̀rọ̀ wọn àti ṣe wọn àti wá wọn káwọn wá pẹ̀lú bí àwọn ẹni bẹ́ẹ̀ ní fàyẹ̀fàyẹ̀ ebi àwọn ahlu sunna làwọn ẹni tí wọn máa ń gbá yẹn àwọn ni wọn máa ń dúnbó yẹn àwọn ni wọn máa ń bẹ̀rẹ̀ yẹn ìsọkúsọ ni gẹ́gẹ́ bá tó ẹgbẹ́ àwọn ahlu sunna yìí àwọn ẹni tó ti gbé anabi sallallahu alaihi ni wọn mú lọkùnkún dùn ọlọ́wọ́ ọba tọ́tẹ̀ ara anabi sallallahu alaihi wasallam ọkọ̀ nípa àlẹ́ àtìlá pé a kò gbọdọ̀ kọjá àlàáfíà ẹ̀ mọ́ni kejì tí ẹ̀dá níyàn lẹ́yìn tọ́lọ́wọ́ bá ti pa wá láṣẹ ìgbẹ́ni tó bá bá ní jà ìyẹn lè bá jà ó ọlọ́wọ́ bá sùhánà nítorí tó bá kọ̀rọ̀ àyà ìgbà ó mẹ́wàá ọlọ́wọ́ bá ní kí ọlọ́fẹ́ báyìí pé وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ẹ máa bá jà lójú ọ̀nà ọlọ́run ìyẹn àwọn ẹni tí wọ́n bá yín jà wọ́lá tẹ̀sẹ̀dù ẹ má tẹ̀yẹ nù aláwọ̀ inú lọ́hà aláyọ̀ ìpínlẹ̀ mọ́tàdì ọlọ́wọ́ nífẹ̀ẹ́ sáwọn ẹni tí wọ́n ń kọjá là ìtumọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ báwọn ẹ̀já lójú ọ̀nà ọlọ́wọ́ ẹ má kọjá là níbi ìbánijayán ó kó sábẹ́ eléyìí ìmáàlọ́ gbogbo nǹkan tí ṣẹ̀rí àkọ́ ìyẹn ní ìtayẹnu àlà gẹ́gẹ́ bí afáwọn alḥasan al-basri rahimahullahu ta'ala ni wọ́n ti ṣàlàyé rẹ̀ ẹ má kọjá àlà pẹ̀lú pé kẹ́ ẹ pa àyàn tán kẹ́ ẹ máa wá yọ ìfun rẹ̀ jáde kẹ́ ẹ máa yọ lóríkèéríkè ẹ má kọjá àlà pẹ̀lú wípé ọrùn ogun tí wọ́n fi kẹ́yìn kẹ́ ẹ tì mú ẹ má kọjá àlà pẹ̀lú pé kẹ́ ẹ lọ pa obìnrin àtàwọn ọmọdé àtàgbẹ́lágbà. àádọ́ ìpé wọn ò tiẹ̀ ronú báwọn ọjà rárá àbáwọn afáàsọ́ọ̀bì àbáwọn ẹni tí wọ́n ń sin àbí kẹ́ máa lọ gé igi àbí bẹ́ẹ̀ kọ́ máa lọ pa nǹkan táwọn èèyàn jẹ ní báyìí òun ni afáwọn ni wọ́n ti ayá yìí àti àti àtàwọn mí nínú hadithi tí ma muslim gbé jáde rahimahullahu ta'ala látọ̀dọ̀ burayda wọn ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọn jẹ́ ní bímọ sọ báyìí nígbà tí ayọ́bá àwọn ọmọ ogun rẹ̀ bá fẹ́ lọ jà tọ́fẹ́ rẹ̀ wọn bọ́sọ̀dé ìgbà ẹ̀ lọ bá wọn ẹni tí wọ́n kọjá àlà wa ẹ̀ lọ bá wọn jà fi sabilillah lójú ọ̀dọ̀ ọlọ́run ẹ bá jà mọ̀ọ́kẹ́ kàrọ́ bí lá ẹ̀ ń tọ́ bá sáyẹ̀ nígbà tó sọ́lọ́run ni ẹ bá jà o. ẹ bá wọn jà ẹ bẹ́ẹ̀ ṣe jàmbá ẹ má wọ ọ̀dàlẹ̀ ẹni tẹ́ ẹ bá ti pa ẹ má fi oríkì rẹ̀ ní bátíbátí ẹ ẹ ti gbọ́dọ̀ kọ́mọdé ẹ ẹ gbọ́dọ̀ sa ẹ gbọ́dọ̀ pa àlùfáà àlùfáà sọ́ọ̀tì àbẹ́ni tó wà ní hadithi mi èyí tí àti Muslim ló gbé jáde látọ̀dọ̀ Abdullahi ta'ala rí obìnrin kan. níbi afáfẹ́ ogun dá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wá rí arábìnrin tí wọ́n ti pa inú òjijì ọlọ́wọ́ bá bàjẹ́ ọwọ́ akọ̀jálẹ̀ bí àní sáf ẹ kò gbọ́dọ̀ pa obìnrin àti ọmọdé mọ́. fatima sàgbé ìṣẹ̀lẹ̀ ńlá èyí tó fi kọ́ ṣẹlẹ̀ nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tó sẹ́ǹdì àwọn ọ̀rẹ́nsẹ̀ rẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún síbi tó ń pè ní dátù sẹ́lẹ̀ ayé wọ́n ló súnmọ́ Damascus ọwọ́ àárín àwọn ẹni yìí lọ ni wọ́n ti pa ìrẹsì òjijì ọlọ́run wọ́n pa gbogbo àwọn yẹn olórí àwọn ẹni nìkan ni wa ni wọ́n máa di pa àwọn ẹni yìí padà gbójú gbóyà máa wá ká àwọn mùsùlùmí láti wa àwọn ọmọ ogun bíi three thousand tó ń pè ní tó nínú àsọlẹ̀ dáhùn sọ́lágù sọ́lẹ̀ ń jọyọ̀ ọ̀hún náà ní ibi ẹ̀yin ọmọ ogun tí máa rẹ̀ yìí alẹ́ gbọ́dọ̀ ṣe jàmbá o ẹ má wọ o ẹ ti gbọ́dọ̀ jí ọrọ̀ ogun o bákan náà ẹni tẹ́ ẹ bá ti pa ẹ má sì oríkì ara rẹ̀ bálabàlá o ẹ gbọ́dọ̀ kọ́ ọmọdé o ẹ gbọ́dọ̀ kó obìnrin o ti gbọ́dọ̀ kọ́ kódà àáfàá tó wà èyí ti pé sùmọ́ rẹ̀ ní pé sí lọ́hùn gẹ́gẹ́ bó ti sọ àti bó ti yọ ẹ gbọ́dọ̀ pa bákẹ́ náà bẹ́ẹ̀ ti lọ yìí ẹ gbọ́dọ̀ kéèké o ẹ ti wọlé nù ẹ balabala eléyìí òun ni fún àwọn ọmọ ogun nígbà tó fi wọn fi ní

ó tún tún para igi àdìsẹ́ jíjà lọ fẹ́ lọ́jà yìí tó ń ká ọmọ ogun lọ ẹ gbọ́dọ̀ sí jàmbá o ẹ sì gbọ́dọ̀ wọ ẹ gbọ́dọ̀ tán wá sí balabala ẹ bá pọ̀ ọmọdé ẹ bá pàgbà ẹ bá kú obìnrin igi sun igi eléso ẹ gbọ́dọ̀ gé. ẹ gbọ́dọ̀ pa ẹran ẹ gbọ́dọ̀ pa màálù ẹ gbọ́dọ̀ pa ràkúnmí àyàfi tó bá já sí fẹfẹ jẹ lóko ìbádọlá ẹyẹ ń sẹ Ọlọ́run ra kódà nẹbi sallallahu alaihi wa sallam ó tún kọ̀ láti fi oró yọ oró ẹ jẹ́ ká wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa dọ́sọ̀tò Uhud níbi tí àwọn ọ̀sẹ̀ bọ̀ tí ọwọ́ wọn tọ́ka àwọn mùsùlùmí níbi ogun yìí bíbí kí wọn mú amú rasul táàmù sí hamza rọjì ọlọ́run tẹlẹ ẹ̀ wọn mú lẹ́yìn ọ̀pá tán wọn wá bẹ̀rẹ̀ sí ní yọ ìfún rẹ̀ wọn fi ń ṣe ẹdí wọn fi ń ṣe ẹgbà ọrùn wọn ń ṣe òkú rẹ̀ bálabàlà. tòun ti bẹ́ẹ̀ òjijì ọlọ́run bá tún kọ̀ yìí kí àníṣe sẹ́yìn bá pa nínú wọn ẹ kò gbọ́dọ̀ ṣe oríkèé ara wọn bẹ́ẹ̀ ti pa yẹn ẹ gbọ́dọ̀ ṣe bálabàlà ẹ gbọ́dọ̀ ṣe yẹ́mẹ́yẹ́mẹ́ ẹ gbọ́dọ̀ fi jakujaku ọwọ́ amọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánù ọ̀tá aláyẹ ọmọ wa fi ti gba àwọn mùsùlùmí kí lọ́rọ̀ ọlọ́wọ́ bá náà wọ́n lè yẹjìrì mọ́ nẹ́gùn ṣẹ́ni àánú kọ̀wọ́mìn àlá àlá ti àjìlò ẹ àjìlò òwò àkọ̀rọ̀ kò lè takuwa. ìkórìíra àwọn ọjọ́ kan ọgbọ́dọ̀ jásíkò ní ọmọ yìí dẹ́sẹ̀ ẹ wàá fi ní ṣe dọ́gba ẹ àjìlò ẹ ṣe dọ́gba àtẹ́gbẹ́sọ àti islam ń pa wá látẹ̀rẹ̀ títí gbé láàrin àwọn mùsùlùmí nìkan àtàkùn ṣe dọ́gba láàrin àwọn tọ́jẹ́ kékeré náà ẹ ṣe dọ́gba ìṣe dọ́gba yìí òun gẹ ló súnmọ́ ìpayọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ibadallah ṣé àwọn ahlu sunna tó pé kékeré ọ̀rọ̀ anábì àti nílá rẹ̀ wọn ní sálẹ̀ ìmálò táwọn ni wọ́n wá ṣe tán táàrí ni wọ́n àwọn ọmọ dúpọ̀ yẹ àwọn ọmọ bẹ́ẹ̀rẹ̀ yẹ lẹ́yìn tó ti di ọlọ́wọ́ bá ti rí àtọ́lẹ̀ fún èyí sì fi ọ̀rọ̀ ànẹ́bí ìṣeré sallallahu alaihi wa sallam tó ti sàtọ́lẹ̀ pé ẹ má ṣe jàmbá ẹ má wọ ọ̀dàlẹ̀ ẹ má pààyẹ ẹ má ṣe yẹ balabala ẹni tẹ́ bá ti pa náà sọ́jẹ́ kéferì ẹ gbọ́dọ̀ pọ́mọdé ẹ gbọ́dọ̀ pọ́bìnrin ẹ gbọ́dọ̀ pa àgbàlagbà kódà fáà tọ́ọ̀tì tọ́ka fún sí tọ́ọ̀tì rẹ̀ ẹ gbọ́dọ̀ pa kódà ẹ̀gbọ́dọ̀ pa ẹni tó ṣe yí fẹ́ gbà síṣẹ́ fẹ́ kẹ́ ẹ kú lówó ṣẹ ká ní ẹja kúkú pa ká sì má sẹ́wó ẹ̀gbọ́dọ̀ pa. bákan náà ẹ̀gbọ́dọ̀ géèkì ẹ̀gbọ́dọ̀ dákẹ́sù bẹ́ẹ̀ náà ní kí eléso ẹ̀gbọ́dọ̀ pẹ́rẹ́ ẹ̀gbọ́dọ̀ pa màálù ẹ̀gbọ́dọ̀ para kúrúmì àfi tẹ́ bá nídìí ẹ̀ kódà ẹ̀gbọ́dọ̀ wọlé. sáńdẹ́bì tó sọ̀rọ̀ àsọ̀lẹ̀ táwọn ahlù sunna ó ti bí wọn ò sì lè fi ọ̀rọ̀ ànẹ́bì ṣeré sáni wọn àti sáni wọn sọ fún àwọn máa pa ìsọkúsọ ni ọ̀yẹ́ káwa kẹgbẹ́ nínú ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí káàánú ẹ̀sìn má dára àwọn ẹni tó ń sọ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض وغاربها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد على ما لا نبي بعد وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله عباد الله وراقبه في السر والعلن ẹ̀yẹ rúṣọ aláwọ̀ra ẹ̀rí ogun jíjà gangan tó bá tẹ̀ wá lójú ẹ̀ tí wọ́n bá kẹ ogun lọ́dọ̀ àwọn mùsùlùmí gbogbo ogun yẹn ká lọ wá tàn ìtẹ̀sí tó lálàáfíà ká lọ ga gbogbo ogun yẹn ètùrọ̀ rí ìyà ìnira ni máa ń sọ àwọn mùsùlùmí débi ìjà. gẹ́gẹ́ bí ìnira ìfẹ́ dáàbò bo dúkìá ìfẹ́ dáàbò bẹ̀mí ìfẹ́ dáàbò bo ẹ̀sìn ìfẹ́ dáàbò bo àdìọ́kàn ìfẹ́ dáàbò bo ọmọlúwàbí ìfẹ́ dáàbò bo ìlú àbáyé tá a wà wọ́n ṣe ń hàn ṣe máa ń ṣe àwọn mùsùlùmí. kódà ogun jíjà yìí lọ́dọ̀ àwọn mùsùlùmí láwọn ẹgbẹ́ tó déédéé nù lànà nẹ́bí sallallahu alaihi wasallam tó mú wa nihayatul hulul ojútùú tó kẹ́yìn wọ́n ti wá àwọn ojútùú kẹsí àlámà rí nígbà tọrọ yẹn wàá dé gbogbo ní oṣù tó ẹ̀kẹ́ ìjà obìnrin báwo nígbàgbọ́ rẹ̀ tí wọ́n fẹ́ lánàá nẹ́bí tẹ̀mítẹ̀mí sallallahu alaihi wasallam wọn ò ní sọ ẹni ẹlẹ́ni fẹ́ gbà wọn ò ní sọ pé jaya àyàfi láti fi aburú dànù ètò ìgbà wọn ò ní sọ pé kú ti yá àyàfi láti fi ìfọ̀kànbalẹ̀ fún ìsẹ̀mí àwọn èèyàn nítorí ọba lóbi yàtọ̀ tí wọ́n ń pè ní jihad ìjà ọ̀nà ọlọ́wọ́ bá ṣẹ̀rí torí pè ní jihad ní ẹ máa gbọ́ ẹ máa gbọ́ jihad lè dá sí i wọ́n sì lè jẹ́ ìdàrẹ́ wọn sí wọ́n dá dídì rẹ̀ sí wọ́n ní jihad. bó ti jẹ́ pé gbogbo nǹkan táwọn yẹn ń pè ní ìbádà lé ní náà sáà kí ìbádà àwọn míì ní sinọ́ bá dọjọ́ ọ̀tún la wọ́n lè lọ kójọ gẹ́gẹ́ báwọn ẹtí sápẹ́nẹ̀ sí máa ń kójọ wọ́n bàbá ti ya Rasulullah anẹ́bí ya Rasulullah Muhammad ẹ bá dẹ̀ bí wọ́n fẹ́ kílẹ̀ sí wọn làwọn fi ni kódà ìyàpọ̀ ọlọ́wọ́ ọba ni ìṣẹ́bọ̀tọ́ ọlọ́wọ́ ọba ni gbólóhùn yẹn kẹ́ kéèyàn kẹ́ẹ̀dí kọjú kó òṣìṣẹ́ ọlọ́wọ́ ìlà ìfẹ́ aláà wa kéèyàn wá ní mo pèrè òṣìṣẹ́ ọlọ́wọ́ mo pèrè òṣìṣẹ́ ọlọ́wọ́ mélòó la fi kọ́ ọlọ́wọ́ tó wà fi kó òṣìṣẹ́ ọlọ́wọ́ là ń pè ẹ̀ẹ́dẹ̀ àwọn ẹni ẹgbẹ́ máa ti náà nígbà ti pè ní ní náà tó bá alijihadu shari'i jihadu dọ́gba shari'i àwọn lọ́dọ̀ àwọn ahlu sunna ó di àwọn májẹ̀mú àti òǹdè pé pé sísè bí esi bàjẹ́ àbá àríkà tó májẹ̀mú àti òǹdè yìí náà báwo kọ́ ń pè ní jihadu jù bẹ́ẹ̀ lọ kì í ṣe jihadu lọ́jọ́ orí yìí tàbí sọ́kùnlọ́ àlùkálá tó ń wá látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àdẹ́dà. akọ́kọ́ náà wọ́n máa jẹun àti òǹdè yẹn tọ́ba ṣe jihadu tọ́ba tẹ̀lé àbótó lọ́wọ́ tẹ́ẹ̀rí àwọn ahlù sunnah níbẹ̀ o sọlá fún mi jà àníyàn yọ̀dà torí hadithi kan wà èyí tí àdèmọ́sà al-Ash'ari radiyallahu ta'ala anhu tọ́gbẹ́ gbàwá rẹ̀ látọ̀dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam hadithi máa mú sí wọn gbé jáde wọn ni wọn bí òṣìṣẹ́ ọlọ́wọ́ balẹ̀ rí sallallahu alaihi wasallam nípa ẹni tí ń jà ṣẹ̀ṣẹ̀ àá. tí wọ́n fi lè ṣe láti àbẹ́bí ti ń jà àníyá pẹ̀lú ara ń tàbí ẹ̀ báwọn ọ̀dọ́ náà ti máa ń ṣe nìyẹn tí wọ́n fi ní ẹ̀yìn àbá sálákì ẹ̀jẹ̀ ti fẹ́ lé ojoojú nígbà tí ò sí jà sáàtọ̀ bí a máa lọ jà ìjàbọ̀ ìjàbọ̀ májẹ̀mú òpè òǹdè tá a ti ń jà òsì ẹ̀rí ẹni tí ń jà pẹ̀lú ara ń ń jà sí ti òjì sálọ́wà lójú ọ̀nà ọlọ́wọ́ bá nù ọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ ẹni tí bá jà nítorí gbígbọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá lè fi lékè kọ́rọ̀ ọlọ́wọ́ lè fi lékè à irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn òun ní jagun lójú ọ̀nà ọlọ́wọ́ òyìnbí àdàlà má jẹ́ kó kéjì títí hàdù lọ́gbà sọ́rí àwọn ọba fi wáyé mọ̀rọ̀ àásùn mọ́sán àlejò ìgbàlùmọ́sán àti ṣé nǹkẹ́ yọ bàtà sọ ni àbí nǹkẹ́ máa gúrégé bó ti yẹ kọ́ wà lórí agbé jihad ọgbọ́dọ̀ wáyé illa lil ilahi kalimatillah àyàfi láti ga ìyẹn ọ̀rọ̀ ọlọ́run ọba sùpàn májẹ̀mú kẹta àti kakú inú ti ẹlẹ́kẹta tí ń bẹ fún àjìhádù ṣẹ̀rìà yìí òun náà ní al-qudratu ala qitalil adu ìlágbára lórí ọ̀tá tá a fẹ́ bá jà yẹn lẹ́yìn ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀wá sáàdì lè ti sáàdì ní sáàdì ní sáàdì ọ̀tà àbá ẹni mo tẹ́ fi jà tẹ́ ẹ lágbára láti bọ́ dájà bákẹ́lẹ́ ìkẹrin nínú àwọn májẹ̀kù òun ni kí ẹ sọ àlùkà wà ní kódà bọ́ láàrin wa sí kèfèrí ká sọ sí kèfèrí báwọn kèfèrí kẹ̀kẹ́ la fẹ́ jà nísìn àwọn kèfèrí kẹ̀ òsì wà dáa fi fún wọn lọ́kẹ̀ balẹ̀ bí ẹ̀ ní pírọ́blẹ̀ wa gbàrin wa sáàgbẹ̀ lọ́dún kò jà wọ́n bẹ̀rẹ̀ láì ní sọ àlùkà wà rẹ̀ tí ọba ti gbé yóò ti jà pé àwọn yòókù yìí dájọ́ sọ́gbà ní bára wa jà wọ́n ti gbọ́ tẹ̀lé o ọ̀rọ̀ yìí ti fẹ́ẹ́ dìjà padà o á sì wọ́n bọ̀. ìyẹn lọ náà ọba subhanahu wa ta'ala sọ fún àtẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó lẹ́nu fáà ní ayé àti jìjì ní ọgọ́dà ọlọ́ni wa ìmọ̀ ọ̀sà àfáàlùlẹ́ni ọ̀mí ìyáàdà sídà àtẹ́bí sallallahu alaihi tó bá ń báyà jàǹbá bó ti fẹ́ wáyé lọ́dọ̀ àwọn ẹgbẹ́ tó sàlùkà níbẹ̀ ní bára ìjà àwọn náà wọ́n bá fẹ́ gbogbo wọ́n fẹ́ gbé ìjà wa fáǹdì ní ilé ìṣèlú alàmìnà wa ìwọ náà yọ sí kọ́kọ́ tó wọn kẹjọ jà kó fi hàn wọn pé tó bá fi kọ̀rọ̀ sí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ lọ́dọ̀ wa o ṣùgbọ́n ilé yẹ ń gbẹ̀ sí yẹ àwọn adé òkèrè ẹ̀rí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mù àbójì tí ń bẹ fún àdìjì hádìí ṣẹ̀rì ìyẹn jihadi tó bá ṣẹ̀rì àwọn òun ni wòjú agbọ́dọ̀ rí ẹni tí ó jẹ ìmọ̀ọ́mù wa tí ó jẹ aláṣẹ tí ó bu ọdún jàdá bẹ́ẹ̀ lọ jà yẹn. tá a bá jẹ sọ̀rọ̀ aláṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ yé pàápàá jùlọ àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n lè ní àwọn ẹgbẹ́ bíìnì bíìnì táwọn èèyàn máa ń ní káàkiri yẹn. wọ́n á lérò pé èrò bíìnì ti wà nígbà yìí wọ́n máa ń sáré lásàrò àwọn èèyàn bí ọgọ́rùn-ún kírun lẹ́yìn ní balabiru ní abiru yẹ̀yẹ́ wò. abiru tí ó lè pàṣẹ yí pé gbogbo yín tẹ bá ti kó ìtumọ̀ ẹ̀ ẹ sábà wà ń bẹ̀ tí òbí ni mọ́gárì wà ó ṣàì wà kéjì wà láwa tó bímọ mọ́sálásí rẹ̀ lọ́wọ́ á di mọ́sọ́gbà àníkù mọ́sálásí mi bàyìí eléyìí ò ní rọrùn o irúfẹ́ ẹni nìkan lọ mọ̀ wípé lẹ́yìn sábẹ́ àní kìí sa aláṣẹ ọkẹ ìjẹlá ẹnu rẹ wá sí kíni ó yọ níbi ń pè rẹ láláṣẹ ṣùgbọ́n aláṣẹ kìíní bí irú àwọn ẹni tó ń darí wa ẹ̀ látòrí ẹ̀ sọ́jà àgbà lókè lọ́hùn ìyẹn Bukhari aláṣẹ nìyẹn bá a ṣe wá sí ìlà ìrẹ́ nìkẹ́kẹ́ tí wọ́n bá pàṣẹ pé tó bá ti ń kí bá ọba ti kí wọ́n kó mẹ́ o. àti bá ta ọ ọjà tí ó ti wípọ̀ sẹ́lẹ̀ kẹ́ tí ó kó lè lò wá. wá ti màláyé aláṣẹ irú jihad tó bá àbújá ọba wáyé irú aláṣẹ òní yẹ lọ́wọ́ owó òfin bá pa. láti lọ́jà. òye báwo èèyàn darí òbí ẹgbẹ́ bí ọba ti rẹ́ nìkan ti sọ yìí pé àwọn àlùsùn náà wọ́n bá gba ọ̀dọ̀ ìrọ̀ ní gbẹ́gbẹ́ sọ́hùn àwọn àlùsùn náà lòdì wọ́n ní májẹ̀mú tí ọba ti èdìjà tí ọba ìlànà táwọn sọ̀sọ́ lá mú wá mu ọlá àwọn májẹ̀mú ní aláfẹ́ dà àbúté báwọn aláfẹ́ táwọn yẹn yẹn nu jẹ̀mẹ́jẹ̀mẹ́ káàkiri èdàdé aláfẹ́ lélẹ̀ ni ó aláfẹ́ tí ó lè sọ pé lágbájá ọgbọ́n máa fún ìyàwó ẹ̀ lálẹ́ ìyọ́n ní fóun máa fún ṣé wọn lọ bá ń sẹ́wọ́n sàdá kí jọ́ nìlà rẹ̀ kó ìwọ́ wà tó ẹni tó fàyàwó fún mi àti ń ni

irúfẹ́ ni tọ́ba pàṣẹ ìpayọ̀ ọlọ́run ọba àtijọ́gba yọ gbalada tọ́ba pàṣẹ oníkejì tó ọrùn rẹ̀ nílé ìdíwà lọ́kùn kan ni wọ́n gbé hadith yìí jáde nínú ọmọ jẹ̀kú àti òde ìbẹ̀ fún jihadu tọ́ka ṣẹlẹ̀ àbò tó ti kórìí bẹ́ẹ̀ làwọn máa ń wà wọ́n ti pààyàn pààyàn kí ní máa ń pààyàn sí ọ̀rọ̀ ni òun náà ìgbà ìkejì náà wájú ẹ̀mú òun ni má bá jà ẹni tí ọba ti bá yẹn jà kéèyàn má bá jà ẹwà àwọn ẹni tó ń ṣe kọlù láwọn àyè káàkiri ṣe àìwá ní ẹni ṣe pé kọ́ra ń bẹ̀ tí ń tẹ́ ń bẹ̀ báyìí obìnrin táwọn ẹni yẹn bá ní àlùsùn náà ní àwọn ni wòye ṣe àlùsùn náà ìmá bá jà àwọn ẹni tí ọba bá yẹn jà irú obìnrin obìnrin yẹn sábà a máa gbé bọ̀ káàkiri abọ́mọdé abáwọn tó ti lọ́jọ́ lórí nípa àwọn àtọ́lẹ̀ sanúkù sálámùsà àtọ́lẹ̀ rẹ̀ fáwọn sọ́jà rẹ̀ ẹ wá rí sọ́kẹ́yìn náà wọ́n bá jẹ́ wòye ètò ìbáwọn akéwòsàn náà wọ́n máa ń wà lórí ẹ̀ káfíẹ̀ ní jihad lọ́ba tẹ̀lé àwọn náà ni òun náà ni bí ìpalẹ̀mọ́ wà èèyàn palẹ̀mọ́ dáadáa ìpalẹ̀mọ́ wò ni ọ̀rọ̀ akíndà wa kẹ́ òkúrégé bí ìgbà wàláhì kò lè sáré láti bí ìdọ́dọ̀ bàyá kí mẹ́rin tí ó ti máa tọ̀ kọ́dà yóò sọ pé ojú ọba pa òǹkọ́ pa òun bíbá ilé ẹ̀dùn wọn ọlọ́dún kẹ̀kẹ́ mọ́ eré lásán nìyẹn tí èèyàn lọ́mọ ẹgbẹ́ gbá òun kọ́ àbájọ olówó ní òdùkò sí ní ikú kíkó tó dé kíní òsì lọ́dọ̀ rẹ̀ tòtòrí bẹ́ẹ̀ èèyàn lè padà mọ́ tó péye ìmọ̀ ahmed rahimah wọn ní kọ lẹsọ irú alákòóso bẹ́ẹ̀ kọjá ni ìbádàlá báyìí ni àwọn ahlùsùn náà ti rí tó ṣe pé tó bá tẹ̀ ṣe péjì háàdì tó bá tẹ̀lé àwọn ilé wọn bẹ́ẹ̀ ṣe ara wọn má jẹ̀mú yìí àárẹ̀ àwọn omi yìí àti tá a bá gbọ́ rí yẹn kan àbá aláàfà kan tó tó pé rẹ̀ láàfà tí wàá lọ sọ̀rọ̀ àwọn alùpùpù náà wọ́n máa ń pa yẹn ni tí wọ́n ti lọ kú ọ àwọn ti gbá àwọn náà wọ́n máa ń dúnbó yẹn wọ́n máa ń gbórí yẹn wọ́n máa ń forí yẹn káàkiri. wọ́n lè sọ wípé ìbàjẹ́ lọ́rọ̀ sẹ́ni sọ ìsọkúsọ ni tọ́lá wọn bá jẹ́ gòkè ní kejì kẹjọ sáà kálẹ̀ tí ìtẹ̀ bá ti jábọ́ ń bẹ́ẹ̀ táwọn ẹni tí wọ́n láwọn ṣe jihadi yẹn bá pera wọn ní ahlu sunna fa ahlu sunna bari ìhúnẹ mi sáré ka àwọn ahlu sunna wọn kọ́ pámọ́sẹ̀ jihadi tó lóun ṣe kì í ṣe eré èyí tá nẹ́bí mu wa òun lẹ́nu yẹn ń ṣe. اللهم اجعلنا من المتبعين لسنته صلى الله عليه وسلم حق الاتباع في الاعتقاد والقول